bó ti yẹ kó rí fún Tinubu gan-an nìyẹn o Yorùbá lówe kan tí wọ́n máa ń pa wọn á lẹ́ni tó mà ti wá olùnàgùn òun náà ni ó mà ti lọ ẹ̀ ọ̀rọ̀ ọba tí dùn sọ tó bá jẹ́ lòmíì ló gbàjọba ṣùgbọ́n dáa tó jẹ́ Tinubu fúnra ẹ̀ ló dá ààrẹ Nàìjíríà gbogbo wàhálà tí Buhari kó bá lù yìí òun náà ni ó sì ràn ọ̀kan náà àwọn wàhálà tọkùnrin ará dàrá náà dá sílùú yìí ní tepo ààrẹ sì gbọ́dọ̀ mọ bí ó sì yanjú ẹ̀ tí ìnira tó kojú aráàlú báyìí ó fi tètè lọ tí ó sì ní sí wàhálà kankan fún wa ẹni tó bá jáde báyìí yóò mọ̀ nira tó ń kojú aráàlú nítorí ọ̀rọ̀ owó epo yìí sì ni àwọn ọlọ́jà kò lè lọ sọ́jà àwọn onímọ́tò sì lè kérò nítorí kálukú ló sáforí pamọ́ sílé àti jáde sí dọ̀ràn fún gbogbo èèyàn àwọn tí wọ́n ní mọ́tò ara wọn pàápàá ń kérora nígbà tí wọ́n ń repo tí wọ́n ń rà tẹ́lẹ̀ lẹ́gbẹ̀rún mẹ́rin lẹ́gbẹ̀rún mẹ́rìnlá báyìí kí wọ́n fẹ́ fi kún un ṣùgbọ́n gbogbo ìṣòro yìí àwọn aráàlú náà ni ó forí kò àwọn nìyà rẹ̀ ó jẹ́ ààrẹ Tinubu sì gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ ńlá wà fóun láti ṣe àfi kí wọ́n tètè mọ bí wọ́n ṣe táwọn lè fọpo wa ṣe kí wọ́n sì mọ bí wọ́n ti ṣe kọ́ tuntun sí i ju gbogbo rẹ̀ lọ kò dìgbà táwọn òṣìṣẹ́ ìjọba tàbẹ́gbẹ́ òṣìṣẹ́ bá daṣẹ́ sílẹ̀ si kíjọba yìí tó mọ̀ pé yẹ kí wọ́n fowó kówó oṣù àwọn òṣìṣẹ́ wọn ìdí ni pé nígbà tẹni tó ń fẹgbẹ̀rún kan náírà wọkọ̀ lọ síbi iṣẹ́ tẹ́lẹ̀ bá nẹ́gbẹ̀rún mẹ́ta sí mẹ́rin lójúmọ́ kan láti lọ síbi iṣẹ́ àti láti bọ̀ ọ̀rọ̀ náà ò gidi fún wọn nítorí kò sí iye tó kan légbà tí ó kọjá ọjọ́ mẹ́wàá tí ó fi tán lọ́wọ́ ẹ̀ bí ìjọba ò bá fẹ́ kí gbogbo òṣìṣẹ́ rẹ̀ dolè àfi kí wọ́n wá bí wọ́n ṣe fowó kówó àwọn òṣìṣẹ́ yìí kó tóó di pé wọ́n ṣàwọn ètò tó wà ńlẹ̀ tó lè máyé wọn dẹrùn tó bá jẹ́lù gidi la wà tó bá sì jẹ́ ìjọba tó kọjá lọ yìí ìjọba àwọn onílàákàyè ni kí Buhari tó sọ pé òun kò sanwó ìrànwọ́ epo mọ́ yóò ti ṣe nǹkan táwọn aráàlú òfin ní mọ̀ni rẹ̀ sílẹ̀ fún wọn bọ́nà bá dára tètò rélùwéè wà bó ṣe wà tí kì í ṣàlòkù rélùwéè wọn kó táwọn yẹn ń dákú dájí títí débi tí wọn ò wúlò mọ́ tí wọn ò fọdún mẹ́wàá ṣe títí ìmárosẹ̀ ẹyọ kan tí wọ́n sì ṣètò náà ẹ̀lẹ́ńtíríìkì tó wà káàkiri ìlú yàtọ̀ sí dákúdájí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ yọ owó ìrànwọ́ epo lè dá wàhálà sílẹ̀ ìrọ̀rùn ni ó jẹ́ fáráàlú ṣùgbọ́n ní gbogbo ìgbà tí Buhari ń sùn lé ìjọba tó ń ṣe bí ẹni pé kò séyìí tó kàn ọ̀rọ̀ wa táwọn tí wọ́n jókòó tì náà ń parọ́ tí wọ́n ń ṣèké tí wọ́n sara wọn digidi láì mọ̀ pé kòròǹfò lásán ni wọ́n àwọn tó mú bàbá arúgbó náà wá kò sọ̀rọ̀ ààrẹ wa tuntun yìí sì wà nù wọn nítorí ẹ̀ bí Buhari bá ń lọ tó dẹ pàkúté oríṣiríṣi sílẹ̀ fún Tinubu òun náà ni ó mọ̀ bí ó ti ṣe yọnu ẹ̀ tí ó sì mètò tí ó ṣe táráàlú òfin ní tìbẹ̀rẹ̀ máa kábàámọ̀ pé wọ́n dìbò fún èébú àlọ́ ń ta hun tábọ̀ ń ta náà ẹ báwọn èèyàn bá bú Buhari títí fúngbà díẹ̀ ni o bó bá sì ti ṣe díẹ̀ wọn ó máa bú Tinubu fún rẹ̀ nígbà tó ń táràlù bá retí ò bá tó wọn lọ́wọ́ ìnira tíjọba yìí fi bẹ̀rẹ̀ kì í ṣe ohun tó dùn mẹ́nikẹ́ni ṣùgbọ́n gbàgbọ́ àwọn èèyàn ni pé lẹ́yìn ìnira ìdẹ̀ra ló kàn káààrẹ Tinubu wá rí i pé dẹ̀ra náà pẹ́ kó mọ̀nà tí ó fi wá dẹ̀ra fáráàlú kíákíá ni kò ṣẹ̀ṣẹ̀ ni pé èèyàn ń sọ ọ́ lásọtúnsọ Buhari àtàwọn èèyàn ẹ̀ bà nǹkan jẹ́ kò sì ṣàkọsílẹ̀ iṣẹ́ rere kan tá a lè la ká mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n Tinubu náà lè lóun ò rí àbó òun ò mọ̀ àsìkò tí ó sì fi sílé ìjọba tó ń wòran Buhari ó yẹ kó ti létò tí ó ṣe tíjọba náà bá dọ́wọ́ ẹ̀ ni wọ́n gbà tó ti ní lọ́kàn láti dupò ààrẹ Ọlọ́run sì ṣe òun náà ti sọ pé látọjọ́ pípẹ́ lòun ti ń wógbà tíjọba Nàìjíríà yóò dọ́wọ́ òun ìjọba náà ti dọ́wọ́ ẹ̀ báyìí o ohun tí ó fi ṣe ni gbogbo ìlú ń retí kò sì so méjì tí wọ́n fẹ́ kó fi í ṣe kó yọ wọ́n kúrò nù nira kó fà wọ́n sínú ìdẹ̀ra ni ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí